and ah, find out the easy of punch. Daddy Freeze, you get my support today. I support that day. Torí pé àwọn obìnrin tí wọ́n bá lòkù, tó rò pé wọ́n fẹ́ pàtì, tó fẹ́ sọ di ògiri àlàpàmọ́lé, ẹ bá wa pick lára wọn. God bless all of you that doing that. Ẹ̀yin ọkùnrin yẹn, tẹ́ ń bá wa aten tó ba pick èmi náà báyìí, God bless you. Ṣé rí ẹ̀yin àwọn tó pàtì yẹn, táwọn ọkùnrin kan pàtì, tẹ́yìn wá bá tẹ́fẹ́ bá wa bá pick, tẹ́fẹ́ ma pick wa yẹn. Eh? but again ma pick anybody ma pick you. God bless all of you That daddy freeze God bless you <laughs> God ṣe me. God bless you kì í ṣe rọ ẹ jẹ́ ká lọ wo àkànṣe jayé àwọn punch. jaye punch that là ń wò yìí ó yá Ifá Jésù máa gbọ́ mi máa gbọ́ mi if I listen to me, mi you. If I Jésù ni you. máa ń ṣọkọ gàrí nígbà mìíràn tí haúsá bá fẹ́ mu gàrí wọ́n máa ń lo súyà nígbà mìíràn tó bá pọ́sibù àkàrà dídín náà kò gbẹ́yìn o ó yá aago méjì ni ọmọléèwé nàìjíríà máa ń jáde ṣùgbọ́n nílùú Canada aago mẹ́ta ni tó bá jẹ́ secondary school ó yá kẹ́rin gbọ́ five hour different ní nàìjíríà pẹ̀lú Canada láti Quebec ní other state yàtọ̀ wọ́n ní kí n sọ fún yín àkọsẹ̀jáyé àwọn punch tẹ́ bá lọ wò wọ́n dáadáa wọ́n sọ bẹ́ẹ̀ o irọ́ ni wọ́n fi ń jẹun tí wọ́n bá purọ́ nínú àkọsẹ̀jáyé wọn tí wọ́n bá purọ́ wọn lè jẹ́ èèyàn máa gbógun tèèyàn kó pa abẹ́ ẹni tó bá ní ọ̀dà kọ́kọ́dù kó máa fẹ́ pa gbogbo iléeṣẹ́ mìíràn ó yá sọ fún mi o ẹ̀mí ló yá ọ̀yẹ̀lá jésù ó yá fi wọ̀n mi báyìí wọ́n mi tí wọn ò bá ba tẹlòmíì jẹ́ kó fẹ́ lẹ́lòmíì wọlé wọn ò lè jẹun ẹ lọ wo àkọsẹ̀já àtàwọn tó wà lórí Facebook